ọ̀kan ṣoṣo bákan náà ni àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ gbèbè àkèyàmù náà láì fi àsìkò wa ṣòfò a máa tẹ̀síwájú níbi tí a dúró sí ní nínú tírà àfáwà Mustapha Murad minhajul mu'min eléyìí tí a ṣàlàyé pé ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ gbàgbọ́ òdodo òun làáfáà fi bẹ̀rẹ̀ tírà yẹn yàtọ̀ sí àwọn nǹkan míì táàfáà gangan ṣàlàyé pé àwọn tírà yìí ṣe kíni ó kó sínú wọ́n dẹ̀ kọ́ síbi ẹ̀yìn tírà yẹn pé ó kó sínú àkọ́ìdì àwọn tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn tó lálàáfíà ìgbàgbọ́ òdodo tó yanrantí ọ̀nbẹ <clears throat> nínú títíra yìí tó kó sínú ibadat ìjọsìn ọ̀nà wo la fẹ́ gbà sí lọ́hùn tó fi já sí wípé a gbà láadá lọ́dọ̀ ọlọ́run ọba àníkè ọlá táà ní mú ẹbọ mẹ́sìn táà ní máa ṣèjọsìn irú ìtọ́lọ́hùn ní gbà táà ní máa fi àdádálẹ̀ bídíà kún kí ni o ìjọsìn wa bákan náà muamalat ilé ìtọ́já sí pé kọ́lọ́hún sàánú ó nu ọ̀pọ̀lọpọ̀ wa bó ṣe nu ustaasu ló nu ọmọ ilé ike ó bó ṣe nu ìmáàmù òun ló nu jama òun náà ni tó ní ṣe pẹ̀lú bó o la ṣe ń bára wa lò pọ̀ relationship interaction bó o la ṣe máa bára wa gbé papọ̀ bó o la ṣe máa ṣe papọ̀ láàrin ara wa táwọn èèyàn ó tún máa tún rí ẹ̀sìn látara kíni o muamala ìṣesí wa adabu islamiya àwọn ẹ̀kọ́ ẹ̀sìn tí wọ́n mọ̀ ìgbé ah wàláì islam kọ́yàn lẹ́kọ̀ọ́ ìwà àti èèyàn jọ ń jẹun wọ́n ti á ṣàkíyèsí pé ẹwà àfààyàn olójú kòkòrò ni ẹ máa wo ẹ máa wo tí ó ṣe ẹran ńlá ní ìmọ̀ ẹ máa wo wọ́n ní wọ́n ètí wọn èkó láwà nílẹ̀ láwọn sọ pé ifá tọ́ láwọn onífá àwọn ni wọ́n ṣe kí ni o àwọn ni wọ́n náà bọ̀ fáǹtì wọn fún èkó láwà nílẹ̀ ìmáàmù ti wọlé ẹgẹ́tì ní ìsìn ọ̀rẹ́ wa bá rè wọ́n bá fẹ́ jẹun lóòótọ́ nígbà tí èjù tí èjì àmàlà òkèlè méjì hàn ọba náwó mú kí ni o ẹran ńlá bí ọ̀rẹ́ wa sórí tí mo sọ sórí tí mo sọ lẹ́ẹ̀kan torí kò ní àwọn ẹ̀kọ́ ìsìláàmù téèyàn bá ń jẹun níjàmọ́ oúnjẹ tó bá kángun sí ìyàn ní o lèèyàn máa ń jẹ àdúrà náà ó débi ìmúra máa wọlé ayẹ o máa wo máa wo máa wo máa wo ó rí o ó rí pé yóò sì ju rẹ méje ó rí pé lóòótọ́ ló lè kọ́ ọ̀bù ṣùgbọ́n ó rí bí ó sì yọjú ẹlẹ́ tẹ́ rí pé ẹlẹ́ àti ń bọ̀ ẹlẹ́ àdúdú rè ẹlẹ́ àpupa rè ibi ẹ̀kọ́ rẹ̀ dé nìyẹn táwọn àfa àti sọ tó yẹ pé dọ̀la ẹlẹ́ àmì ò ní gbọ́ tó bá ti yọ lọ́ọ̀kan báyìí kódà tí ìyàbá dàdúgbò wọn pé ilé àwọn ẹlẹ́ àdúdú torí wọ́n ti mọ bára rẹ̀ ṣe rí bí lọ́ọ̀rọ̀ ògì lọ́ọ̀kan bí ó ṣe sí ogun ara lẹ̀ nìyẹn ibi ẹ̀kọ́ rẹ̀ dé nìyẹn sórí àwọn ẹlẹ́yà ń palẹ̀ ń lọ wọn ó ti dá tí ò sì yẹ kó àti ẹ̀gbọ́n pé àwọn ẹlẹ́yà gíga sílẹ̀ àwọn ẹlẹ́yà kúkúrú èèyàn ìjáàbò ìbòyún béèyàn ló jáàbò bọ́ọ̀lù ń ṣe abilé ìsìn ẹlòmíì fẹ́ sùn wá ṣe kí ni lọ́wọ́ àyà kàkà kalẹ̀ bó o lè ṣe àyàlá ọgbẹ́nu kalẹ̀ àwọn ẹ̀kọ́ Islam tíra yìí kó sínú. àfáàtúlù kùlù àwọn aburú tí máa ń ṣẹlẹ̀ sẹ́mìí hmm? ọlọ́run san àfáà mustapha murad ọlọ́run san wọ́n lẹ́sàn rẹ̀ mafatihul janna àwọn aṣẹ́ eré tó dàbí gẹ́gẹ́ bíi kọ́kọ́rọ́ tó ṣe é sí àlìjánà gbogbo ẹ̀ náà là ń bọ̀ wá bẹ́ẹ̀ àti ahwalun shakhsiyya àwọn àṣẹ sí individual àwọn àṣẹ sí kọ̀ọ̀kan tó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan gbogbo ẹ̀ làwọn tíra yìí ní tíra àfàwà yìí ló kó sínú ọlọ́mọba ní sanwó lẹ́sàn ni ṣùgbọ́n ọ̀rọ̀ àkídà là ń yanjú lọ látijọ́ yìí ibi tá àfàwà dé dúró níjẹjọ wọ́n ń ṣàlàyé fún wa ní tó ní í ṣe pẹ̀lú kíni ọ̀rọ̀ kádàrà ọ̀rọ̀ kí la wọ́n dẹ̀ parí ẹ̀ síbi ọ̀rọ̀ eléyìí tí ọ̀kan nínú àwọn sálàf tó sọ àfàwà jáfà asọ́dìkì táàfà ń sọ fún wa nípa wípé ntọ́ bá jọ ẹ̀tọ́ ọlọ́run mọ́ bì sí pẹ̀lú ẹ̀ á jẹ á mu á wọṣọ á bímọ iṣẹ́ ọlọ́run ni kìí ṣiṣẹ́ rẹ̀ bó ṣe wo ṣe wàhálà tọ́lọ́ba lè bí ọ̀pọ̀ wà lè bí ọ̀pọ̀ mùsùlùmí ọgbà kádàrà débẹ̀ ọ̀rọ̀ kádàrà yẹn náà wà ń bá a lọ torí pé mo ṣàlàyé ń jẹjọ yẹn àti ṣáájú jẹjọ pé látara kádàrà a rí odidi ikọ̀ méjì tí wọ́n ṣe kíni o tí wọ́n sọnù gbòròpá àti ìgbàgbé wọn kọ̀dàríyà àti kíni o jàbàríyà àwọn kọ̀dàríyà àwọn sọ̀sọkúsọ àwọn jàbàríyà àwọn tó wíwìkúwì àwọn jàbàríyà ń tiwọn àwọn tó gba kádàrà gbọ́ òdì débi wípé àwọn sọ wípé wọ́n wá ń ti gbogbo nǹkan mọ́ kádàrá wọ́n ti ẹ̀ fi kún pé èèyàn náà ní ìrọ́dà èèyàn náà lè gbèrò àbí èèyàn náà ní tìyà èèyàn ní ẹ̀sà choice lórí àwọn nǹkan kan adẹ̀tí sọ̀rọ̀ dùn ti Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah tó ṣe fún wọn ìlọ́jẹ́ káàfá yóò tó máa bá ọ̀rọ̀ kádàrá yẹn lọ sẹ́ẹ̀dì ibi tá a wá dé lónìí ibi tó tún lágbára nínú ọ̀rọ̀ kádàrá bàbá murad wọ́n ní pèsè ẹ̀rẹ́ bá fẹ́ jẹ́ múmìnì gẹ́gẹ́ bí ó kọ tíra ìpè minhajul mu'min syllabus curriculum scheme of work fún àwọn tó bá fẹ́ di kí ni o olùgbàgbọ́ òdodo òun ni wọ́n jẹ́ ká kọ tíra yìí kọ́lọ̀ ọ̀sán lẹ́sàn-án lórí ẹ̀ wọ́n ní ara nǹkan tá a lọ gbàgbọ́ ni pé ìfìbátulẹ̀ hikimati fi àfọ̀hálì láì tààlà mùmí ní òdodo òfin rinlẹ̀ gbogbo ṣẹ́tọ́lọ̀ ń máa ń ṣe ikima kan bẹ́ẹ̀nbẹ́ jẹ́mọ̀ kí la ní bẹ́ẹ̀nbẹ́ o ọgbọ́n bẹ́ẹ̀nbẹ́ ṣùgbọ́n ikima yẹn alimaha man alimaha wájà ilà man jà ilà sẹ́yìn pé èèyàn lèmi èmi èsì màlẹ́kà èmi èsì ìsọlọ́ èmi èsì sànàbí ọlọ́ ẹni tó mọ̀ọ́mọ̀ ẹni tí ọmọ òṣèkí o kò mọ̀ọ́ ìgbà ní ìsìrè ẹnì kankan nu yìí ò ní ma. ọlọ́ọ̀nìkan lọ́mọ ẹ kẹ̀ máa fún tùmọ̀ ni bóyá tó jẹ́ kọ́lọ́ òun ṣe bẹ́ẹ̀ rí bóyá tó jẹ́ orí bẹ́ẹ̀ rí nǹkan tó fà á rí kí ni ti ṣùgbọ́n tí ẹni pé gbogbo ń tọ́lọ̀ ń bá ṣe ọtí ọlọ́run kọ̀ tí ọlọ́run á ṣe pé ọgbọ́n kan ṣe o ọgbọ́n kan ṣe kí ni ọ wọ́n ròyìn pàbí ọlá ẹ̀wọ̀n tó lọ yẹn sábà bíi dáadáa lọ́jà sí fún un tó ráwọn olówó ìráyè ìṣètọ́lọ̀ wọ́n wá ráyè tùbá kódà àwọn tó rábí ọlá kó tó kú wọn nínú gbọ́dọ̀ ti bẹ́ẹ̀ gbìtà fáà súnà lọ kò sì lè má kí òun lọ lọ́gbẹ́ ẹ̀wọ̀n kí ní sì ṣe lọ́gbẹ́ ẹ̀wọ̀n ánsàgà fún láàrin ń ṣe ẹni tí wọ́n gbé àwọn àfáà kan tán jẹ́rí pé àwọn ilé ọlẹ́mọ̀ fáwọn olówó àwọn bá yín kí òun tà wọn mo ti gbọ́ ní ọ̀rọ̀ àjíṣà akíndélé rí báyìí tán ní wípé àáfàá kan tó wájú haúsá lọ́wọ́ sọ fún pé à wọ́n jẹ́ wọ́n tàn jẹ́ o èyí báyàn kírun o gbogbo àwọn àáfàá yorùbá yín tó gbọ́ àwọn ọmọ bọ́ kírun wọn ò lè gbọ́ láwọn ajú ọlọ́run o káàfàá yín tó wá ṣàlàyé fún ìyẹn já àfẹ́ ẹni ọlọ́run òun ò wọ́wọ́ tiẹ̀ ó sòdodo fábíọ́lá làbílà jẹ́ pé tó bá ń bọ̀ lówó ń bọ̀ lówó ni o kálukú ní ọmọ kí irun tiẹ̀ tó bá jẹ pírẹsidẹ́ǹtì ní ìsìn tó tún ya tọ́ọ̀gì sí tí ò tiẹ̀ wà ráyè irun lẹ́ni òkè tí ọ̀ráyè gbà wẹ̀ mọ́ kọ̀ráyè lọ́ ájìmọ̀ kọ̀ráyé ìsàkà kọ̀ráyé tọ́lọ́n kankan mọ́ tọ́wọ́ akú sí kèfèrè nǹkan ń gbò sílẹ̀ wọn ó ń túbá ó ń ṣe kí ló kọ ẹ̀ ó sì padà ṣe kí ni ó kú sí mùsùlùmí sẹ́yìn olóore fún àwa lè rò bẹ́ẹ̀ ẹlòmíì lè rò pé àwa ah, lẹ́yìn wọ́n ṣàbòsí sí ní kíní wọ́n ṣàbòsí sí lóòótọ́ ṣùgbọ́n náà mọ ikímọ̀ tó yóò rí bẹ́ẹ̀. nígbà Buhari dìbò lẹ́ẹ̀kíní tí ọ̀wọ́lé tó dìbò lẹ́ẹ̀kejì tí ọ̀wọ́lé ẹ̀kẹta tó ọ̀wọ́lé lẹ́ẹ̀kẹrin àbúrò bàtí ọ̀wọ́lé òun ikímọ̀ ọlọ́run wà bẹ́ẹ̀ ìwọ lọ́kẹ̀ máa darẹ̀ láàmú èyí tó ń ṣẹlẹ̀ síwọ náà nínú fámìlì rẹ tó o fẹ́ torí ẹ̀ máa lọ orí òkè tó o fẹ́ torí ẹ̀ dìdàkudà wàhálà ikímọ̀ ọlọ́run bá wà bẹ́ẹ̀ kọ̀kẹ́lé yí ọ ni ọkọ rẹ tí wọ́n dá dúró ń bi iṣẹ́ ìkímọ̀ ọlọ́run wà bẹ́ẹ̀ ọkọ rẹ tí ò rí kọ́ńtíráàtì gbàmọ́ bíi tìgbà kan ìkímọ̀ ọlọ́run wà bẹ́ẹ̀ ìyàwó rẹ tí ò tètè lóyún ìkímọ̀ ọlọ́run wà bẹ́ẹ̀ ọmọ rẹ tí ò tí ì máa gbọ́ràn bó ṣe ń fẹ́ ò ní dáwọ́ àdúà tó bá gbọ́ràn sọ́ọ́ máa ṣàdúà àdúà tó sì ń ṣe ìjọsìn ni. ọlọ́run sì nípa ọ̀fẹ́ kan lẹ tẹ́lẹ̀ ó lẹ níjọsìn ṣùgbọ́n tó o bá ń ṣàdúà á máa fi àdúà díkẹ́ ni o àlìjàn náà fún ọ ó lè máa ṣàdúà sí pé wọ́n lọ nínú gbogbo ọmọ ọmọ ìkan náà ni lọ́wọ́ fẹ́ yàtọ̀ gì wọ́n lọ àáfà àkànlọ́ sọ̀rọ̀ ẹ̀fọ́ àmì sónà ọmọ kẹta lọ láìpẹ́ ọmọ òun kan náà ní mú gbó nígbà àáfà bá dùgbò mú gbó tó tó di ọ̀gá sẹ́yìn pé nìbàdàn yìí nìbàdàn wọ́n ṣe imam kanifa abẹ́mọ̀ <clears throat> bẹ́ẹ̀ imam kanifa wọ́n ṣe lágbe níbẹ̀ yẹn sẹ́yìn tó láti lè mú yàn kíkẹ́yàn tó wá ń gbé kánífà odidi ọmọ ìmọ̀ tó ń ṣe kánífà ọ̀rẹ́ lẹ́yìn ti dojú rú náà ní ìsìn àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ bọ́yọ̀ lọ ń fẹ́ kó o tó súnmọ́ òun ẹlòmíì gan ní ìsìn àìríjẹ rẹ̀ bọ́yọ̀ lọ ń fẹ́ kọ́ pé nígbà tí ọ̀bá rí jẹ yóò lè tó súnmọ́ mi yóò lè máa bẹ̀ mí ẹlòmíì sì ẹ má jẹ́ orí jẹ pọ̀ tó bá ti rí jẹ pọ̀ jù yọ ọmọ lọ òde fújì ìwọ̀nba tí ọmọ jẹ tí òfin ní tí òfin yọwọ́ sàyẹ́dì òkú pé kọ́ máa jẹun kọ́ máa lọ́dẹ̀ ní àfilẹ̀ lówó pẹtrol mọ́sálásí ntí ọmọ ayọ fún un tó bá ti lè kọjá abáhùn yóò ṣe kíni o yóò gbẹ̀rú gbọ́n rí yí àwọn ẹni gbogbo àwọn tá a jọ ń ṣiṣẹ́ yìí àtijọ́ wà ní géètì tipẹ́ àtijọ́ wà ní òkùnpá tipẹ́ àwọn yòókù sì máa lalé mẹ́ẹ̀ẹ́dógún wọn lọ́dẹ̀ ní máa tara ẹ̀ jẹ àwọn tó ń lalé mọ́lẹ̀ ní èsì òde pàṣùmọ́ àwọn ń lọ òde sàyẹ́dì òṣùpá ọlọ́run ọ̀rùn tó wo jáàmù mọ́ òfin ní ìyọ́lẹ̀ lówó rẹ̀ ńlá mọ̀ fún ọ àáfà la gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tọ́lọ́ ń bá ṣe ikí mà ṣe kí ni ó wà bẹ́ẹ̀ tójò bá ń rọ̀ lọ́sàn-án tẹ́yìn ọmọ tara yín jẹ pé òjò ń rọ̀ òrùn náà ẹkùn bímọ ẹkùn kankan ò bímọ kálẹ́kùn bá mi lájọ ní gbogbo ẹkùn ó ti bẹ́ẹ̀ pa wá jẹ tán ọmọ yorùbá tójú àtòrun ti ràn kẹ́kọ̀ọ́ mọ́ bímọ báwọn

ó fà lùbáríkà sọmọ ewúrẹ́ bó ṣe wù ká sọ pé wàhálà àgbòkọ aráàmù bẹ́lẹ̀ haúsá o tá a ti rò pa àníri ẹran rà ní iléyà a sì tọrẹ ẹran rà gbogbo nǹkan yìí kíkọ́ ọlọ́run bẹ́ẹ̀ pé ẹlẹ́dẹ̀ yóò mọ bímọ tí ó pọ̀ ṣùgbọ́n ẹ ní mọ níjọ́ òun lẹ ti rọmọ ẹlẹ́dẹ̀ mo ti fojú kan ẹlẹ́dẹ̀ kan ní ìsìtì ìbáṣà àwọn tí bá súnmọ́ bí ẹlẹ́dẹ̀ bá wà mo ti fojú kan yóò ti fẹ́ẹ̀ lọ́dọ̀ kan sáà lè mọ̀ rí mọ̀ tẹ́ ẹ lórí àwọn nǹkan míì náà tí máa ń ṣẹlẹ̀ tọ́tako làákàyè wa á lọ mọ̀ pé ikimọ̀ ọlọ́run ọba ń bẹ́ ń bi àfọ̀hálì láyé tààlà ara tí ọ̀sán wa ti mọ̀ mí ní ìlú nìyẹn nígbà tó jò bá rọ̀ tó fi lé pásítọ̀ ọ̀lẹ̀ tó lọ wọlé máàmù ikimọ̀ ọlọ́run wà mẹ́ ó fi lé pásítọ̀ ọ̀lẹ̀ wọlé kí ni o ilé máàmù ikimọ̀ mẹ́nu tó jò bá rọ̀ tó fò tẹ́ẹ̀lì ilẹ̀ tó lọ wọ mọ́sálásí kéde ìṣètò ìhánni pé ọlọ́run bínú sí ọlọ́run bínú sí wọn yìí kímọ̀ wà ń bẹ́ẹ̀ ó lè jẹ́ ìbínú ọlọ́run jọ mi ṣùgbọ́n gbà pé gbogbo tó bá ṣẹlẹ̀ yẹn ó ní kíni nínú o hikima ọgbọ́n kan bẹ́ẹ̀ ọlọ́run lè fi mọ àwọn tó bá wù ó sì lè má fi ẹnì kankan tí yìí ni pé ẹ sá gbà pé ẹ gbà fọ́ ọlọ́run kẹ́ ẹ gbà pé bọ́lọ̀ ń ṣe ní yọ́ ọ̀sẹ̀lẹ̀ nu ara pé ẹ gba kádàrà gbọ́ ní oṣù kìnìún ní ọ̀nà wa. bàbá Mustapha Murad wọ́n ní pé ara táwọn tó lọ gbà continuation ni o wọ́n láàtún lọ gbà pé wà ìfìbátù tààfírì àsìbábì bìmọ̀ṣí àtìláhi ta'ala àtúnbọ́símọ́sálà mi àtún lọ gbà nínú ẹ̀mí wa pé al-asbab àwọn nǹkan tá a máa ń lò gẹ́gẹ́ bí sábàbí gẹ́gẹ́ bí okùnfà ọmọ ń ní tààfírù ọmọ ń lapa ó máa ń ṣiṣẹ́ bìmọ̀ṣí àtìlá ìtààlà bìmọ̀ṣí àtìlá tọ́lọ̀mbà fẹ́ ni jama àti màkè paracetamol ara ń ròyìn orí fọyín àbí ìdébí tá a mọ̀ nù sábàbù ni sábàbù minal asbab látàfi rọ̀lì paracetamol ilá bìmọ̀ṣí àtìlá paracetamol ò lè ṣiṣẹ́ kankan àfikọ́ lọ́wọ́ bọ́ fàṣẹ sí i a ti mọ àwọn oògùn kan pé téèyàn bá di gómìnà ní stomach ẹ fún ní mismark ẹ fún ní flagyl àbí bẹ́ẹ̀ kọ́ ni látàfíràn ní flagyl ilá bímọ ṣe á ti la bímọ ọmọ ò lo flagyl two hundred wàhálẹ̀ yóò tó máa yàgbẹ́ ẹ gbà pé àwọn sábàbí àwọn nǹkan tá a máa ń lò fún okùnfà ọmọ ń ṣiṣẹ́ pẹ̀lú kíni o tọ́lọ́mbafẹ́ pẹ̀lú fífẹ́ ọlọ́run sábàbí ni pé kọ́kọ́ àtìyàwó kan súnmọ́ra wọn kí àtọ̀ spáàmù àtọ̀ tọkùnrin àti àtọ̀ tóbe kọ́ wá pàdé kọ́lọ́ wá ṣe kún fáyà kan kọ́ wá di ọmọ sábàbí ni kèé ṣe àtọ̀ gan ní dọmọ kún fáyà kan ọlọ́run ní dọmọ tó bá jẹ́ pé àtọ̀ ní dá dọmọ ni kò yẹ ká tún máa sọ pé ẹnìkan tó nìyẹn wọ́n ṣe medical check up kò sí wàhálà spam rẹ̀ wà òkè ẹ kò ní low spam card sí iná ọlọ́run nìkan kò sí kún fáyà kan ló ń lọ sẹ́yìn kò tí ì sí kún fáyà kan àti gbogbo àwọn nǹkan tó jẹ́ sábàbí yẹn a máa gbàlẹ́mì wa pé yọ́ọ́ máa ní tààfíìr yọ́ọ́ máa ní làpá yóò máa ṣiṣẹ́ yóò máa rí bẹ́ẹ̀ bí máa dá bí mà ṣe àṣìlá ìtàhàlà tọ́lọ́ bá fẹ́ bẹ́ẹ̀ jẹ́mọ̀ sáwọn kékeré yóò fún yàn kúkú tẹ́nìkan bá mọ ìjà ajá gidi ọmọ bí wọ́n ṣe lè fìyà jẹ èèyàn tọ́ba wa fún yàn ní kúkú gbà gbà gbà ìkúkú yẹn kíláàsì pé kí ni o kẹ́niyàn ọmọ ọmọ ìnira bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ iná sábàbí lọ́jẹ́ fún pé ká fi iná jó nǹkan kí ni kí nǹkan ó ṣe kí ni o kó ṣe kí ni bímọ ṣe á ti là bímọ ṣá ẹ ti gbàgbé ànábìwá Ibrahim alayhi salam sẹ́ẹ̀sì rẹ̀ tánàbí Ibrahim àbáàdì bàbá tánàbí Ibrahim kúlínà yá náà rù kú ní baridan wa salaman ala Ibrahim wà á rọ̀ọ̀dù bí kaidan fajalna humul akhsari níbòmí asfali. jama mọ̀ṣí àti láì ni iná fi máa ń jóyàn wàhálà ìwọ̀n lè jọ̀rọ̀ náà tí lónìí jọ tọ́ọ̀dẹ̀ ló sọ kíní kan dẹ̀rọ̀ kí náà ní jọ inú ìjà nàbí Ibrahim èyí tèmi ti rí rí nìbàdàn yìí tí mo ti rí rí mo ti rí ibi táwọn èèyàn méjì tí wọ́n ti ń jà kódà ń tọ́sẹ̀lẹ̀ sí àáfàá súnà dáadáa tọ́ẹ́ pé tí n bá dáko ẹ̀gán ara wọn bíi márùn mẹ́fà tí ọmọ ń bí sẹ́gẹ́tì ní ìsẹ̀ ní ọ̀dọ́ tó karẹ̀ ẹ̀ka lágbára wọn fẹ́ fìyà jẹ àáfàá yẹn ó sì fún àáfàá ní ìkúkú sixteen ẹ mọ boxing sixteen mẹ́rìndínlógún gbà gbà àáfàá ni wàláì òun fọlọ́n búra òun ọ̀mọ̀ pé èèyàn gbá òun ìbàdàn ló ti ṣẹlẹ̀ ó ní wàláì òun ọ̀mọ̀ pé èèyàn ẹ mọ bí tẹ̀mọ̀ bí kéèyàn máa bí ìgbà téèyàn kẹ́ ń fọ́ ra àyàn la téèyàn fi àdé àgbọn rárá ó ní bó ṣe rí lára òun nìyẹn òun ọ̀mọ̀ kéèyàn gbó òun kú kèé ṣe mọ̀lẹ́kà kèé ṣe sàbẹ́ o lásìkò tiwa yìí àṣé gbogbo nǹkan tá a kà kún asbab pé à kíní sábàbí ni máa jẹ́ fún nǹkan yìí yálà positively or negatively kò lè ṣiṣẹ́ kò lè lápá àfi pẹ̀lú kíni o fífi ọlọ́run tó bá gúnyàn lọ́bẹ ìtàbí ni pé yọ yáyàn lára yọ mẹ́jẹ̀ jáde wọ́n lè gúnyàn lọ́bẹ tọ́lọ́run ni pé ẹ̀mọ́jì òmù kankan jáde lára ẹ̀ tó o bá ti lè nílé yàn èyí tó ń fi adẹ́lẹ́ bọ táwọn kan mọ̀ wá dẹ́rù bọ̀ ọ́ tí wọn náà wàá torí ẹ̀ lọ wọ ẹgbẹ́ ayé ó ti mọ̀ pé gbogbo ète wọn ò lè ṣiṣẹ́ ilá ìmọ̀ṣe àti ìlà tọ́lọ́n bá ní ó ṣiṣẹ́ ni àti tó bá wá rí bẹ́ẹ̀ tẹ́nìkan bá wá mú pankẹ́rẹ́ dání tí wá ń lùyàn ṣé pankẹ́rẹ́ láàmú ọbẹ̀ àbẹ́ni tó mú pankẹ́rẹ́ dání jẹ̀mọ́ ta láàmú ọbẹ̀ ẹni tó mú pankẹ́rẹ́ dání ta ló mú pankẹ́rẹ́ dání Allah lónìí kálukú wa ń bẹ pankẹ́rẹ́ ibu àwọn èèyàn burúkú ń bẹ lóòótọ́ àwọn olójúbú ń bẹ àwọn eléṣù ń bẹ àwọn eléṣù yìí wọ́n lè lápá kankan ìlànà ṣe àti ìlànà tọ́lọ́ bá fẹ́ bẹ́ẹ̀ mùsùlùmí lónìí wá lọ ọjọ́ ẹgbẹ́ ayé mùsùlùmí lọ gbẹgbẹ́ ẹbú mùsùlùmí lọ ilé olóògùn nítorí nǹkan tó rò pé kọ́mọ́ ṣẹlẹ̀ kọ́mọ́ bá a ṣẹlẹ̀ àbí ń tọ́fẹ́ kó ṣẹlẹ̀ kó lè ṣẹlẹ̀ wàhálà ẹ̀ ó ṣe wàhálà ó tún ṣòfò lọ́dọ̀ ọlọ́run nítorí ọmọ ṣẹlẹ̀ ó tún máa padà ṣẹlẹ̀ ètò ọlọ́run ètò ọlọ́run fẹ́ kó ṣẹlẹ̀ kò wá ní ṣẹlẹ̀ torí kò sí kíni bẹ́ẹ̀ o màṣíà ti là ẹ ti rẹ́ni tó lọ ṣe májèlé tó fẹ́ fún ọmọ ìyáálé rẹ̀ jẹ ọmọ ẹ̀ ló sì lọ jẹ ẹ ti rẹ́ni tó já sí wípé ó fẹ́ pọ́ìsìn ara rẹ̀ wọn ẹnìkan kò fún ní mẹ́tò òun ló fẹ́ pọ́ìsìn ara rẹ̀ torí kó láìsàn wárápá kì í ṣe sórí ìtàn gidi tó ṣẹlẹ̀ ọlọ́run á ní máa tara rẹ jẹ oògùn tí ń ṣe ọ́ lórí lónìí o kèé sòògùn poison ayé ti sú pé ah gbogbo òun ò ti wà láàrin àwọn èèyàn pé òun ò ṣe dákú nìyẹn òun àwọn ẹ̀jẹ̀ kìíní lẹ́nu báyìí òun nígbà tó wọ́n bá yẹn lajú èyí ó ti máa tó bíi fọ́ọ̀tì lórí òun nìkan gbogbo ayé wo lòun wá yìí gbogbo ayé wo lélẹ̀ òun ń parọ́ òun ni òun gbé gẹ́gẹ́ kú ni àáfà ó sì pọ̀ ogun táwọn yìí lọ́ba gbé rẹ̀ rọ́ọ̀ rán rán bó ṣe pọ̀ àwọn nǹkan tí ń ṣe nù lọ́ba lálàáfíà <laughs> Allahu akbar kabira. a gbà wípé gbogbo ń tá a lè kàkọ́ sábà sẹ́yìn pé pọ́ìsì ò lè jẹ́ sábà bíi ikú ọlọ́run wa lò sábà bíi kíni ìwòsàn. àṣẹ látàfi rọ̀ kò lè lápá kankan àfi kọjá pọ̀ lọ́wọ́ bá ọlá fẹ́ àfáà ní tí wọ́n lọ gbọ́ yé o mọ̀ mistake anna linkitoha lil asbab wa anna Allah aláyọ̀ afiru fi a ṣírìkùn fi tawhid ṣírìkùn jàmọ́ ẹgbẹ́ àmì tá a dé iye torí àwọn èèyàn máa ń ṣàṣejù nú ẹ̀sìn ẹlòmíì fẹ́ sọ́sọ́ òpó òun ní mọ́ni àyèmàkan sí ni ẹlòmíì náà tó rè kò tó nígbà pọ́ùn tó ti ń kọjá ayé mọ́ni yọ̀bà tó dẹlẹ́bọ. àáfàá nìkẹ́nìkan sọ wípé àwọn nǹkan tọ́lọ́ máa ń lò ní sábàbí yìí pé àwọn nǹkan tọ́lọ́ máa ń lò sábàbí pé tó òun fẹ́ gẹ́ra òun kò ń bẹ̀ òun ó gé sábàbí kò nínú àwọn aṣẹ́ tọ́lọ́ ń lò wọ́n fún àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ wàá nà lọ́ aláyọ̀ àṣírù fìyà pé ọlọ́run wo ni ọlọ́run lè lápá kankan lára sábàbí tán bá fi jóyàn iná máa jóyàn ni kò sí pé náà ò jẹ́ nìkan kan irọ́ ni tí náà bá ti jóyàn kì í sọ ọlọ́run ọ̀yà lo àǹjẹ̀nú ni ẹ ń bá sọ pé ọlọ́run ò lè lapa lára sábàbí yẹn pé ọlọ́run ní input pé ó ti dájú pa pé tẹ́ bá ti lo sábàbí fún náà ni ó ṣiṣẹ́ fún kìí ṣe pọ́lọ̀ ní bí ó ṣiṣẹ́ àbọ̀lọ́ nǹkan ní òbí ó ṣiṣẹ́ àáfàá alẹ́ tọ́ bẹ́ẹ̀ lè rò báyìí ṣíríkún fi tàwé ṣíríkún ó ń tàn ṣẹbọ nínú ìmọ̀ ọlọ́run lọ́kàn rẹ̀ torí pé ó ti kéré agbára ọlọ́run jẹ́mọ́ ẹ̀ gbọ́yé ó ti kàkú pé nǹkan míì ló lè fa kí sábàbí ó ṣiṣẹ́ àbí kọ́mọ̀ ṣiṣẹ́ kìí sọ lọ́n irú tó ṣe yẹn ṣírìkù ni. wàlì ìrọ̀ anìlà asbábì bìlìkùlíyà kọ́dàhùn fi ṣàrìí kọ́dàhùn fi ṣàrìí. ẹlòmíì ò tó wá fẹ́ lo ìmánì ẹ máa wọ ẹlòmíì o ọ fẹ́ lo ìmánì ọwọ́ ibi tí ìmánì ti wá dé báyìí ẹ má bá mi sọ̀rọ̀ sábàbí kankan o ìfẹ́ gbọ́ sábàbí kankan sábàbí kéèyàn òbí mọ ni kéèyàn má rí èmi ò lè má rí ọlọ́run sọmọ fún mi sábàbí pé kínní òun ni kéèyàn jẹun irọ́ ni ọlọ́run yóò fún mi lóúnjẹ ibi ò lè pa mí kú sábàbí kó tútù ọmọ mú yàn ni kéèyàn faṣọ bọ́ra mi ò faṣọ bọ́ra tútù ò ní mú mi ọlọ́run bá wọn bí ó ṣe pé òfin ní mú mi o ọba gún rí kúrò níbi sábàbí bilkuliya completely absolutely pátáyányán àáfàá nírú eléyìí ẹ̀rí pé wọ́n sọ pé lè wọ́n ṣíríkù ni ó nídìí kọ́dáhùn fi ṣẹ̀rẹ̀ kọ́dáhùn bí ìgbà tá à ń dọ́gbọ́n yọ àléébù fófin ọlọ́run bí ìgbà tá à ń dọ́gbọ́n yọsẹ̀ bí ìgbà tá à ń dọ́gbọ́n sọ̀sọ́kúsọ ń òfin ọlọ́run ni kí ló fà á torí àwọn èèyàn máa ń si ọ̀rọ̀ gbọ́yé ẹ jẹ́ kí mọ́rọ̀ méjì wà lórí ibi tá a dé ọ̀rọ̀ àkọ́kọ́ òun ni hadithi hadithi wo ni hadithi ukasha hadithi kí mo pè hadithi sàbákọ́kà bìhá ukasha tánàbí sallallahu alaihi wasallam tó ní tó bá dojú ọ̀gbìn di àkìyàmọ̀ àwọn seventy thousand di kan bẹ tó já sí pé yẹ́dí kùlú náà lìjànátà bi ghairi hisab wàlá àdàbò wọn à ní ṣèṣirò ṣẹ́ tó bá di lọ́dọ̀ ọlọ́run wọn sì ní ṣe ẹ láwọn dáhùn sọ àwọn èèyàn máa ń ṣe mistake kèé ṣe wípé àwọn èèyàn yẹn wọn ò mú wọn nàìjíríà nìkan wọn ò mú wọn káàkiri ayé ni ìròyìn ni ẹ ń bá láàánú àwọn wọn pọfọ wọn yẹ nǹkan wò wọn lóògùn kà á ṣàwá ní kànábí ọ̀bọ̀ òun bẹ̀ lọ́n wọ́n lọ́n bá ń bẹ́ lọ́n kí wọ́n á nù wọn. ànábì wa ni áńtà bẹ́ẹ̀ ni o áńtà ọ̀wà gba first class nù sàbẹ̀ kan náà bá tún ní ah, ya má dákẹ́ ana bẹ́ẹ̀ mi a à ó ní sàbá kọ́kà bí a o kà á ṣà ọ máa se o ti late bùkàṣà <laughs> ti gbé kọ́ọ̀bù lọ o ti saaju re ìwọ osi naa inú <laughs> kọtùmọ́sí pé wọn náà wọ náà o ṣùgbọ́n náà àwọn sẹ́ńtà san kàáṣà wà náà ìwé òsì tán wọn sallallahu alaihi Awọn àwọn a ní sẹ́rí tọ̀pọ̀ fàdísì yẹn ṣùgbọ́n yẹn gan kọ́là yanjú lé ní. sẹ́rí àdísì yẹn rèé ó wà nínú àwọn nǹkan tọ́já sí wípé ẹlòmíì lè ẹ má bóun sọ̀rọ̀ sábà ṣùgbọ́n sọ máa lo àwọn tó jẹ́ kí ni o asbab kódà ìyá wa Aisha a máa ka àwọn gbólóhùn sọ fánàbí àsálàm pàápàá níbi àìsàn tó ṣe kàn ṣe ń tàn sọ yé torí ẹ̀ làáfò sọ pé ṣíríkù lélẹ̀ kí náà pé kọ́dá hàn fi ṣẹ̀rẹ̀ pé ìtakò àlà sí aṣọ àlà ṣẹ̀ríà ni tàbí bẹ́ẹ̀ kọ́ ìbẹ́nu àtẹ́lu àwọn òfin ṣe torí ṣẹ̀ríà ò tako al-asba al kí nǹkan ṣẹlẹ̀ ká lo sábàbí tí ò tọ́lọ́run kí wàá tún ní nǹkan míì tó lè fà á òun ni pé ṣẹ̀ríà ó yọ̀ǹda lílo sábàbí tó bá jẹ́ pé min halali min mada min halal ẹ ń bá sọ pé nìsí pé à ah, nǹkan kan sọ òun wọn wá ní tó lò ní pé ẹran ẹlẹ́dẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ ni wọ́n bọ̀ ṣe kí ni wọ́n bọ̀ ṣe nǹkan ṣe ọmọ ìyá wa kan alihamudulilayi ti fún lálàáfíà o àìsàn táà ń wí

àwọn òbí ẹlẹ́dẹ̀ àwọn ìwà àwọn ọlọ́run nípa wọn ní tó rọ̀gá ìlà bá kó tó kó ti aya ọlọ́run gan lẹ́ni tẹ́ pé nira bá mú tí ẹ pé kèsì pọ́ kọjá àlà ẹ kọ̀ dẹ̀ fi ṣe ti ikọ̀ àṣejù pé kò sẹ́sẹ́ bẹ́ẹ̀ àáfàá yẹn ọ̀wá jẹ ẹlẹ́dẹ̀ ó sì lálàáfíà ọwọ́ àfi ń dúpẹ́ fọlọ́ pé kálọ̀ bá lọ jẹ ẹlẹ́dẹ̀ bóun sì lálàáfíà náà gbà tó wò ó sì jẹ́ òun lálàáfíà àìmọye tó jẹ ẹlẹ́dẹ̀ tó tún padà ń bọ̀ lọ́ọ̀ tí ní ó kù tiẹ̀ ẹlòmíì náà tó lè pé ọtí ni wọ́n ti ara mú kíní lọ ta sínú kíní epo yáàni rẹgajẹ àbógògóró àbẹ́mu funfun lògùn ọba lọ́dọ̀ àwọn tí wọn ò ní mọ́ni ẹmu funfun àìsàn ológun ọba lọ́ba tó yọ ọ́gẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rún àwọn ilé àìsàn ṣe kíni o ó ń bẹ lẹ́mìí wọn àṣẹ sábàbí tá à ń sọ yìí náà yóò jẹ̀mí mọ́dá min halal nínú nǹkan tọ́tọ́ torí pé gbogbo ẹni tó bá nǹkan àràmù ni ó ń lò ní sábàbí fanáàrù àwòlà iná lọ́lẹ́tọ̀ síru ara bẹ́ẹ̀ tí wọ́n è fọ̀ tó bá dijọ́ gbọ́dọ̀ àfihàn kọ́lọ̀kọ́lá wa. àáfàá ni wà náà fi tààfin làṣìbà mọ̀kọ́lì fún lè ṣàríì wà láàkìlì kẹ́nìkan ó tún wá sọ wípé lílapa àwọn sábàbí kèé rí bẹ́ẹ̀ kọ́tàkó àáfàá ni tẹ́niyẹn sọ kọ̀ọ̀bá láàka ìlú kò sì bá ṣẹ̀rí àwọn sábàbí máa ń lapa ṣùgbọ́n lílapa rẹ̀ bí máa ń dá bìmọ̀ ṣe àti là ibi tá a fà ń padà sínú àsákìdá àwọn alùsùnà jàmáà ni pé sábàbí máa ń lapa o pẹ̀lú tọ́lọ́mbà ṣe kí ni o tọ́ba fẹ́ ni ibi tá padà sí náà nìyẹn. wàtàwákùl láàyù náà fi àlàáfíà bil asba ẹlòmíràn tó wá ní ah, mọ̀ gbára lọ́lọ́ mọ̀ gbára lọ́lọ́ mọ̀ gbára lọ́lọ́ kọ̀ wá ní wá sábàbí fún nǹkan tó ń ṣe ẹlòmíì ò sì wà sábàbí yọ wà sábàbí kí ni o àràmù méjèèjì la gbọ́dọ̀ ṣọ́ra fún àwọ̀ wà sábàbí yọ ti sábàbí kí ni o halal àní sínú àwọn tó rẹ̀ má bàa sọ sábàbí kankan o ọlọ́ọ̀nì kan mọ́ gbára lé o àbáwọn tí ọ̀lọ́ máa lo àràmù rárá àáfàá ní kálá agbára lọ́nà láàyù náà fi al-akhdha bil asba. kọ́ta kó ká tún lo nǹkan tó bá jẹ́ sábàbí tọ́lọ́ lè lò sábàbí fún nǹkan kan jẹ́mọ́ ẹ̀gbọ́n mi yé dáadáa ìwọ mọrú àìsàn tí máa ń ṣe ọ́ oògùn rẹ̀ tọ́jà làálì sì ń bẹ kò sí tó burú ń bẹ èyí ọ̀sọ́ pọ̀ gbára lọ́lọ́ ah, àáfà ẹ̀ sì lè gbára lọ́lọ́ ẹ̀ lè gbára lọ́lọ́ nínú tọ́wà ńlẹ̀ ah, rárá mo gbára lọ́lọ́ náà ni ṣùgbọ́n ọlọ́run yẹn náà ni mò ń ran kàpé kó lo oògùn inékèéni o sábàbí ṣé táà sọ́yà bí òye ní ìsìn àáfà ní pé ká gbára lọ́lọ́ ń o lílo sábàbí kí ló fà àjálù màkìtúbà ìgbà tá a lò láyé wọn ti kọ bó ṣe wo lo sábàbí tó kò ní kọjọ ọkùnrin ó lè kàn ṣe bá ti nínú àwọn ọmọ ìyá wa tí ń bá mọ́ rárá mọ́mọ́ méjì mọ́mọ́ méjì tọ́jẹ́ pé wọ́n ti gbé wọn kúrò nàìjíríà dé India wọ́n sì padà kú millions òun kí lèyàn fẹ́ ṣe fọ́lọ́ wọ́n ti gbé wọn débi sábàbí ṣùgbọ́n lọ́wọ́ ni àjálù maktuba kódà ọ̀kan nínú wọn tọ́jọ́ rẹ̀ mi tímọ́tímọ́ tá a jọ káyọ̀ fẹ́ǹsì ọ̀fìn lọ́rùn òun ni mo dedicate project masa mi fún òfúmọ́nù mágàjì ọlọ́ba àfọ̀rọ̀kẹ́ mo nífẹ̀ẹ́ àfa yẹn pọ̀ ọkọ̀ ẹlẹ́à ẹni ọlọ́run ẹni ọlọ́run tòótọ́ kọ́lọ́ba àfọ̀rọ̀kẹ́ wàláì wọ́n gbé dé bí ni déètì ìjọ tó kún bẹ́ẹ̀ project mi mo odidi project master mi òun ni mo dedicate ẹ̀ fún èmi náà kódà láwọn tá a ṣe kútúbà jímọ̀ àwa náà bá gbowó a gba owó owó sì pé wọ́n sì gbé kúrò nàìjíríà lọ nígbà náà sì ní ti ṣe tọmọ owó pé lóòótọ́ ṣùgbọ́n àjálù màkìtúbà ti kú àáfà bó ṣe lo sábàbí tó ilé ó tí wọ́n lọ ọjọ́ yẹn bí ògbó ní ẹgbẹ́ ayé wọ́n kó àbí ògbó ìsìn ẹ̀ dámi lò gbogbo àwọn olówó ayé mo náwà lónìí wọ́n kó àbí wọn òkú wọ́n kú dànù ìjọ òní mọ̀ náà ṣe yín sí eré ìyàwó Ọbásanjọ́ Stella ó di ọdún mẹ́wàá tó ó jẹ́ tó bá tó ti kú kèbèrè ó kèbèrè ó ti kú tọ́dún mẹ́wàá ìyàwó Awólọ́wọ̀ ní wọ́n kó fújò ní wọ́n wọ́n ọmọ ẹgbẹ́ kèfèrè tó kú táwọn mọ̀lẹ́kọ́ ọmọ bà ní nǹkan nù sàárè bí wọ́n ṣe ń ba ọkọ rẹ̀ náà ṣùgbọ́n lónìí ní ìsìn àwọn èèyàn lóde káwọn ọlọ́jọ́ ẹ̀gbẹ́ ayé káwọn ọmọ lùlànà ẹbọ káwọn ọmọ múlẹ̀ kán sígbẹ́rẹ́ ráńdì ọrùn kán fún wọn ní èyí tí wọ́n mọ jẹ́wújẹ́wújẹ́ kán fún wọn ní èyí tí wọ́n fi sí ìdí pé ní ọ̀jẹ̀ kẹ́mi àwọn ogun àjálù makituba ìgbà tí kálukú wọ́n ti kọ́ wọn. ṣé rántí àdìsí àdìsí ẹlẹ́ẹ̀kẹrin nínú àrùbáyé náà wà wọ́n ti kọ́ ara ń gbà tó adóṣù tọ́lá ti á meléyùn má wulẹ̀ lọ lo sábàbí àràmù sábàbí kí ni wọ́n máa lò halal ọ̀wà amọ́kì sábàbí yẹn ò lè dá ṣiṣẹ́ ńlá bímọ ṣe àti Allah. wàlàrúzákù màkùsùmà àlàrúzákù màkùsùmà àǹfààní ara ń táàṣe sọ́ra táàṣe ṣe pẹ̀lẹ́ táàṣe gbà pé tàwákùlù gbígbára lọ́lọ́ kọ̀tàkọ́ ká lo sábàbí ìjẹ́ ẹ̀mú wa wọ́n ti pẹ́yìn jama oúnjẹ tó máa sọ wípé máa jẹ lónìí tó ń jẹ yẹn bá wà lẹ́kọ̀ọ́ ọlọ́run sì ní máa jẹ lálẹ́ yìí wàlẹ́ yìí ó lè bá dà lónìí jama ẹ̀gbọ́n tí mo sọ yé tọ́lọ́ bá ní ẹ̀wọ̀n oúnjẹ yìí ó ọ̀n bẹ ní airport lẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ àṣìmù ni ọ̀jẹ̀ ní eighty o ẹ̀ẹ́kẹ̀rì pé bàálù ògbèrà lẹ́kọ̀ọ́ wá sí Ìbàdàn ní ìsìn táàbà ẹ̀rí ìṣẹ́jú bíi mélòó bàálù ti dé Ìbàdàn láti bẹ̀ ẹnìkan ó ti gbin mọ́tò gbé wá sí eré amúsílímù wọ́n bá ní wọ́n ń tà ní èmi màá sí ọlọ́sìn lèmi màá rà èmi màá jẹ́ wọ́n ń pè báyìí pé ah kí ni ìmọ̀ tiẹ̀ ṣe kí ni ah, wàrà ni wàrà tútù ni wọ́n ẹ̀sẹ̀ gbélé láti ah, ẹ̀ wá bá tọ́ ọlọ́dẹ náírà èmi ọ̀bà jẹ ọlọ́ọ̀tì lèmi ní jẹ. alàrúzá kò mọ̀ kùsùmọ̀ kọ́ńtíráàtì tọ́lọ́ba nígbà ẹlòmíì ò lè gbà á. àfa ìjẹ́ ẹ̀mú wa wọ́n ti pín agbọ́dọ̀ gbọ́yùn yé wọ́n sàádàtù wàṣàkọ́wàtù makitubatan alàlàkàlùkì kọ́bùlà kọ̀lùkì ṣe é ráwọn tí ó sorí ire àtẹni tí ó sorí ibú wọ́n ti kọ́ sínú kọ̀ǹya wọn síwájú kan tó dẹ́dà jama ẹ̀yà ajá máa bẹ lọ ọlọ́run ṣe wá lórí ire o ẹlòmíràn lè sàmì kan ilé tí a gbé lálẹ́ látò lè kọ́ dìrì wọ́n ní ká jẹ́ kó oorun wá ó ṣe kí ni kó kéré láṣẹ ní àkọọ́lẹ̀ pé a rí nínú àwọn sálàf tí wọ́n ti lọ tá a máa ń ṣàdúrà pé wọ́n ọlọ́run aláwùmọ̀ ìwọ ọlọ́run tó ń ká nọ́sìmí nínà sọ̀ádà tó bá para àwọn olóríire ló kọ́ ń o wà ń ká nọ́sìmí nínà làṣkìyà tó bá já para àwọn olórí ibú lọ kó kọ́ mi sí fàmùhùmù ọlọ́run ìrẹsà rẹ̀ dànù bá wàtúwíwù fi sọ̀àdà kọ́ wá bá ń kó kọ́ mọ́kíní o ó kọ olóríire ọlọ́run gbogbo àtàwà mọ́sálásí ọ̀nà lẹ́yìn tó kọ́ wá bá ń bẹ́nu ọkọ̀ àwọn olóríire ọlọ́run òkú ń tó bá jásí àwọn olórí ibú ni ọlọ́run parẹ́ o kọ́ wá bá kọ́ sáré olóríire wọ́n ti kọ́ méjèèjì lórí ẹrú kọ́bùlà kọ̀ọ̀kì síwájú kan tó dẹ̀dà èyí làdí sàbúlà ìbùnú mọ̀sùlùmí sàlàyé oṣù mẹ́rin nìyàn wọ́n èè máa pè wá lóókọ nígbà tá a ti wà ní inú oyún tí wọ́n máa pè wá lóyún ìyẹ́ oyún náà ti kọ kádàrà ní kálukú wa lórí láyé jùzù al-ihtijaj bilkọ̀dọ̀ ìwàlùkọ́dá alàlìmọ̀ àásì bàbá múrọ́ọ̀dù wa ní pé irú táwọn jàbáríyà ń ṣe tá a sọ níjẹjọ àtijọ́ ẹ̀ẹ́dógún yẹn bàbá ní ọ̀tọ̀ ká máa wá fi kádàrà tọ́lọ́ ti kádàrà àti èbùbù pín rẹ̀ pẹ̀lú ìdájọ́ tó ti dá ká máa wá fi sẹ̀rí lórí ẹ̀ṣẹ̀ àti yapa ọlọ́run kéèyàn wá mutí àfáàyàn mutí ni kádàrà ẹlẹ́à ẹ̀ kírun ni kádàrà sista kí ló dé tẹ̀ ń bóra kádàrá ìmáàmù kí ló dé tọ́já sí pé ròyìn ọ̀lọ́ déédéé kádàrá ni kí ló dé tẹ̀ ń jọ̀sán nú àwẹ̀ kádàrá ni àáfàá ní ọ̀lẹ́tọ̀ al-ihtijaj bilkoda àáfàá ní òótọ́ o kò sì bá a mú kọ́ wá já sí wípé kí ni o a máa lo kádàrá àti ntọ́lọ́ ti palẹ́ bùbù lẹ̀ a máa lò gẹ́gẹ́ bí ẹ̀rí alálìmọ̀ àásí wàl àfà lórí ẹ̀ṣẹ̀ àti ìyapa ọlọ́run àfà àlélẹ̀ ọ̀dà rárá kí ló jẹ́ káàfó sọ bẹ́ẹ̀ ọlọ́run ni wà nafsin wà máa ṣàwáhà fàál àmà àfùjù rọ́ a wàtàkùwà àkọ́dí afúláhà mọ̀nzàká a wàkọ̀dí kọ́ọ́bá mọ̀ndàṣà. ìwé ẹsẹ lo kádàrà lórí dáadáa kọ́ ọ wá ṣe náà fílà látẹ̀yìn mọ́ gíríbì síṣáì kọ́ ọ mọ́ṣáláṣí kán ní àáfà ẹ̀ ń ṣe ẹ̀ ń ṣe náà fìlà ni kò ní kádàrá ni ah. ọlọ́run ní yí padà o kọ́ wá kásùn bá tàn kọ́ ọmọ kú ò láàyè tó wà sẹ́ẹ̀pọ́n bẹ́nu àdìtì kan bẹ́ẹ̀ pé téèyàn bá kásùn bá tàn tí ò so kò sẹ́gbin ààyè tó jókòó sí ọ wà ń bẹ́ẹ̀ tóòrùn fi wá yọ tó wá sí náà fìlà rákà méjì àdìtò lálàáfíà ni wọ́n kọ́ ládàá bí ẹni tó ṣe ájì fún lọ́dọ̀ ọlọ́run àtàwọn ládàá mi tí ó tó máa gbà tọ́jẹ́ pé bó ṣe rárá kájọ látẹ̀yìn àsùnbà náà ni kò só kò sí kankan àlùwàlá yẹn ló fi àṣẹ náfìlà tó rùn bá yọ ládàá ń bẹ fún lọ́tọ̀ kọ́ wá ṣe bẹ́ẹ̀ àáfà ẹ̀kọ́ mẹ́ta kádàrá ni pé <laughs> ibi màá ti kí <laughs> náfìlà o tàbí bẹ́ẹ̀ tiẹ̀ wá kọ́ gan kálíọ̀ kádà kọ́ wá gorí kòkó a ò sí lọ kó ní mo fẹ́ jábọ́ o ètò òfin máa ṣe lọ́n pé mo fẹ́ jábọ́ kẹ́ àáfà ẹ̀ má jábọ́ ọ ní kádàrá ló lọ́ọ́ jábọ́ o ò lọ́ọ́ ṣe léyìn ọwọ́ amutí òṣèṣìn ọwọ́ ní kádàrá ni àáfà ni àì ṣe bẹ́ẹ̀ àwọn jàbáríyà tí wọ́n ṣe bẹ́ẹ̀ èèyàn bu ni án ṣùgbọ́n wàyẹ̀ júùsùl ihtijaj bíi alálìmọ̀ sọ́ìb wàl alam bìmánà ànàmọ̀ nazalat bíi musiba fàálẹ́yì ankeni o an yuslima aw an yusalima wayakul an yuslima wayakul qaddara Allahu bàbá tó mọ́sálà mi wà ń bì ṣùgbọ́n tó bá jásí pé àdánwò ló bá ṣẹlẹ̀ síyàn. Si jàmọ́ ẹ gbọ́ mi yé o àdánwò mùsíbà jámù rẹ̀ ni mọ̀sọ́ ibù tọ́jẹ́ pé mùsíbà àdánwò ìnira lọ́sẹ̀lẹ̀ sí ìyàn àáfàá ní òsì tó burú àlèmọ́ ní kádàrà ni èyí ò gan tó rè á tó ń sọ bẹ́ẹ̀ lẹ́ni tá a fi ju pa wájú sẹ́ẹ̀lẹ̀ pé mùsùlùmí òdodo ní kíni o òun ni wá lọ́nà wo ọmọ èèyàn kú wọ́n ní ọwọ́ ayé tó ti gbé lẹ́yìn àwọn ayé tó ti pẹ́ ayé rẹ̀ wo lọ pa ẹ má lọ ẹ má sẹ́yìn pé àwọn Yorùbá tó ní problem nígbà bá wa kí ọ wọn tún wá máa kórè ibú sí ọ lẹ́mìí a ah, àfà tó àjẹtọ́ wọlé àfà orí ibi dédé sí o ó ní ìdíkẹ́ wa fura báyìí o ọmọ eléyìí náà kó wọ́n tún ti pa o ó ẹ wá bí ọ nìkan kan ọ̀pọ̀ ọmọ ọlọ́run lọ́pàá o èyí ò dáa báwọn kádànwó ọ̀sẹ̀lẹ̀ káwa máa fi sọ pé kádàrá ni èyí ò kò sí tó burú ń bẹ lẹ́ni tọ́já sí pa àfi ń ju pájú sẹ́lẹ̀ fún kẹ́ni ọlọ́run ẹni tó jẹ́ dráìvà tó wa mọ́tò yín a máa wa mọ́tò láti bì lọ sí Ghana níbi ó tún wa mọ́tò wádìí ó tún máa wa mọ́tò kúrò Nàìjíríà ọ wá ń wáyé láàrin mùsùlùmù sí bẹ̀rẹ̀ lásán àáfà accident sá ṣẹlẹ̀ nígbà accident ó ṣẹlẹ̀ jọ́ mẹ́ta ló lọ hospital tẹ́kàn bọ́ ọ̀dọ́gbọ́n bíi ẹ̀kẹ́ lẹ́yìn ẹni pé olórí ibu dráìfà yìí yẹn kìí so olórí ibu kádàrà ni ah, àfa kádàrà orí ibu wèrè wo nìyẹn kádàrà wèrè wo nìyẹn sẹ́ẹ̀mù pọ́n lọ́yẹ kó yàfọ́ lọ́kadà yẹn ni kádàrà ni ṣèbí máa wa mọ́tò láti nàìjíríà lọ sí kíni o ghana àti nǹkan kan ò ṣe é sẹ́yìn pé èèyàn gbà fún kíni o ọlọ́run ọlọ́kadà ń bọ̀ kò sáré kò ṣe kankan bọ́mọ ekese jánà mọ́ lẹ́nu nìyẹn ìjẹ́ kọ́kọ́ búrẹ́kì búrẹ́búrẹ́búrẹ́ ìwọ tó gẹ́ báyìí wíì ọlọ́jù ọ̀nà odò ni ọlọ́run sá nìkan rí ọyọ ọsá lóbi ìjọ mélòó kan lọ sí ìtù pé ah àfa ọlọ́kadà yín kí nìkan ni wàhálà ìkádà rẹ ọlọ́run ni ọlọ́run ti ní ọ̀sẹ̀lẹ̀ kẹ́ ẹ̀ máa wo sí ọlọ́ òun kọ́ ọmọ kọ́ fẹ́ gùn tẹ́lẹ̀ èyí tí mo kọ́ fẹ́ gùn gan ọ̀fẹ́ lọ́ fẹ́ gbé mi bí ó ti gbé mi lọ ní táyà rẹ̀ bá fọ́ lójú ọ̀nà lélẹ́yìí bá gbé mi kádàrá ọlọ́run ni àáfà kádàrá orí búwo nìyẹn kádàrá ni tírú ẹ̀ bá wá ṣẹlẹ̀ àáfà aláàmọ̀ sọ wípé kọ́dàrọ̀ lọ́hù wà máa ṣá àfààl kọ́dàrọ̀ lọ́hù wà máa ṣá àfààl àṣé o ọlọ́run lọ́ba tó pé bùbù nǹkan ìtọ́lọ́run bá sì fẹ́ ní máa ṣe ọba àṣè yìí ó wù lọ́lọ́run ọba kí mo pé o àṣè yìí ó wù ọ̀wá gbọ́dọ̀ lọ court of appeal àbí kó gbọ́dọ̀ supreme court torí kó ṣe tó wù. wàmọ̀ wákò àfi dambin láàyè síhù ayẹ̀kú là kọ́ lọ́wọ́ aláyà. àáfàá lẹ́ńbá wá ṣe lọ́hùn kọ́mọ̀ ló kádàrá o kọ́mọ̀ ni ọlọ́run ló kádàrá pé máa ṣe aburú yìí <laughs> èyí ò sínú àkídá àwọn àáfàá lóṣù náà pé ọlọ́run ló kádàrá pé máa lọ jalè ọlọ́run ló kádàrá pé máa máa wo blue film ọlọ́run kọ́ kádàrá àìdá kọjá pé èṣù lù ọ́ rẹ lẹ àbífẹ́ẹ́nu torí ọlágbára ọlọ́run fún ọ ní kọ́ ọ sọ pé mi ṣe àfáàní kẹ́nìkan wá sábúrú kọ̀ lálàáfíà bẹ́ẹ̀ kọ́mọ sọ pé kọ́dọ̀rọ̀ lọ́wọ́ aláya liana ubi dhalika yedifa ule kọ́tọ́ a anafsi yìí wàyúnsíbù ule rọ́bì yìí subhana àfáàní kẹ́mọ òdèdèrìn ẹrú yìí o ìwọ fẹ́ sọ pé wọ ọmọ ò lè ṣàṣìṣe ọwọ́ à ń ṣàfitì àṣìṣe lọ sọ́dọ̀ ta ni o ọba tí ń jẹ́ Allah ẹ̀gbọ́n tá a fà sọ yé ìwọ mọ̀ pé ọ̀dà kéèyàn ta tẹ́tẹ́ àfa àgídé àṣàtàtẹ oníwàlá ìkádàrà ni ok ìwọ mọ̀pẹ̀tẹ́ tí ọ̀dà ajẹ́pọ́lọ̀ lọ́wọ́ ajẹ́ pé kí ni ló lè ṣàṣìṣe ìwọ ọ̀fẹ́ gbà pé o ṣe ń tí ọ̀dà ọwọ́ afẹ́ máa ṣàfitì lọ́dọ̀ ọlọ́run ilé ìfijá sí pé wàá ṣàrù láìsà ilé yìí nínú àdúrà kùnúùtù nìyẹn Ibn Qayyim lálàyé tọ́pọ̀ lórí ẹ̀ àìsà nínú usmul adab ma Allah nínú pé èèyàn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run àì máa fa burú tì sọ́dọ̀ ọlọ́run jàmọ́ ẹ̀ gbọ́ mi yé o sẹ́ẹ̀rí kẹ́rì yìí wà sáré yìí mí náà lọ́yìí tààlà àti dáadáa àtàbúrú ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ṣùgbọ́n nínú pé èèyàn lẹ́kọ̀ọ́ ni pé ayé máa ń ṣàfitẹ́ aburú lọ síbo lọ sọ́dọ̀ ọlọ́run ara ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní òun nìyẹn ibi tá a dẹ̀ ti dúró lónìí bí ní láì tààlà òun nìyẹn ṣé wàá rọ̀rọ̀ kádàrà báyìí a parí ẹ̀ lónìí látijọ́ mẹ́jọ lọ àáfàá bẹ́ẹ̀ bọ́ síbi ọ̀rọ̀ kíni o alìímánù bímọ sábátá minal gaibiyat àwọn nǹkan tá a lè fojú rí tó jẹ́ àwọn àlámọ̀rí kọ̀rọ̀ ibi tí àwọn gùlátù sùfí yà àwọn aláṣejù náà àwọn sùfí ara ibi tí wọ́n ti máa ń sọ̀sọ́kùsọ lélẹ̀ torí wípé àwọn afáàlù súná wà jàmá àfihàn pé àwọn nǹkan kan tẹ́ pé gaibiyat jàmá kí la pé o gaibiyat ẹ bá fẹ́ máa sákẹ́ òun fẹ́ wà sọ́là òun fẹ́ máa àkíkà pàápàá ọlọ́run ọ padà do ìké ó dìdàkudà ìtọ́pọ̀lọ́ rẹ ò lè gbé lápẹẹrẹ lásán ẹjẹ́ amú alámùlìjìn wàhálà àgbáyé àǹjẹ̀nú nìkan gan ìmọ̀ ẹ̀ dàrú mọ́ èèyàn lójú wọ́n máa ṣe rúkẹ́yà ṣe ah, wọ́ ọlọ́run bó làwọn àǹjẹ̀nú yìí àfààyè sars kárù ó ń ṣe ogun tó yẹ kó ṣe kọ̀yẹ́ ká tó lè dà láwọn yọ́bà tó dàrú mọ́ èèyàn náà lójú pé ah, kí ló tún ṣẹlẹ̀ sáǹjẹ̀nù ló ṣe léyìí ni àbí kí la fẹ́ pè é sọ ọ̀ráǹjẹ̀nù ni ìwọ ọ̀ráǹjẹ̀nù sójú táǹjẹ̀nù bá fún ọ ní ìfọ̀tí ẹnu rẹ̀ ọ̀yà ní ìsìn àgbáyé tá a lè rí ni wọ́n bá a sì wà mọ́sálásí àǹjẹ̀nù tó wá jẹ́ mùsùlùmí lè wà mọ́sálásí táwọn kan sì wá sí bí ìjọ jímọ̀jímọ̀ yọ ọmọ wá bí wàá gbọ́ wá sí wàhálà aláwọ̀ eh, kí ni tèmi mùsùlùmí wà nù wọn tọ́jà lùsùn náà òórùngbọ̀n wà nù wọn ẹlẹ́yà wà nù wọn ṣíà wà nù wọn kèfèrí wà nù wọn eh, oníṣẹ́ oṣẹ́ wà nù àǹjẹ̀nù kúnná tọ̀rọ̀ ikọ̀ kí dáadáa gbogbo ń tọ́ wà nú àwọn èèyàn làwọ́ wà nú àwọn àǹjẹ̀nu náà àǹjẹ̀nu ní àǹjẹ̀nu alákọ̀wé ń bẹ àǹjẹ̀nu tí ó wọ bùbá ń bẹ àǹjẹ̀nu tí ó dì ń bẹ gbogbo tí ń ṣẹlẹ̀ sáwọn èèyàn ń ṣẹlẹ̀ sáwọn àǹjẹ̀nu náà ọwọ́ ọpá wọn a lè fojú rí wọn ni sóyè ní ìsìn bọ́ọ̀lù ọ̀hún ṣe dáwọn wọn lè dejò wọn lè di àkekèé kò sí nǹkan lè dì wọn lè dọmọlé wọn lè dẹyẹ wọn lè dajá wọn lè dè èèyàn tí wọn gbàwé èèyàn wọ tí wọn fi ṣàbùrú èèyàn ò ní ìsáwa àti rírú ẹ̀ dáadáa tí wọ́n gbà wéèyàn tí wọ́n fi lọ gbowó báńkì èmi ti rí wọ́n ti gbá wéèyàn lọ́wọ́ fi lọ bóbin sùn mo ti rí tí wọ́n lu àáfàá yẹn ní ní ní kí ló kọ ẹ̀ ní ìlà àbíbo níbi lẹ́sà ni tí wọ́n lu gidi òun kó sì bóbin sùn àǹjẹ̀nu lọ́ba wẹ̀wọ̀ lọ bóbin sùn àǹjẹ̀nu padà wá sọ́ńgbà àdúgbò àṣerúkẹ́yà fún gbà yẹn wọ́n lu gidi tán fẹ́ pa ọ̀rẹ́ rẹ̀ gan wà lẹ́ àwọn jẹ́ ni wọ́n lòun ni aṣọ tọ́wọ̀ gan rèé wọ́n fàwọ̀ ẹ̀ lọ gbowó báńkì sì wọ́n ráǹjẹ̀nu ojú mọ̀lẹ́kà sórí ẹ̀ rí jàbárù tí ń tara ẹ̀ jẹun àtàwọn mọ̀lẹ́kà jọ ń ṣe mítìnì ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí àgbáyé téèyàn ò lè rí kí ló yẹ ká gbàgbọ́ ń pa wọn téè dórí àgàlẹ̀ aráàṣẹ ọlọ́run téè dórí kùrìsíyù téè dórí ìyá sàárè ìkẹ́ sàárè gbogbo àwọn tó ní òsì kí náà sọ kí ni tọ́jọ́ òdodo gbogbo eléyìí lára àmọ́ bẹ̀rẹ̀ sí ní sọ láti ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ bídìnnìlá ìtàhálà abẹ́lọ́n ọlọ́run jẹ́ kó wúlò fún wa o kọ́sàn àfáà tí wọ́n kọ tíra ní ẹ̀san lórí láyé àtijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ kọjá kó wúlò fẹ́ni tí ń kà á fún wa àtàwa tí à ń gbọ́ náà kọ́ wá sí wa lọ́mọ àlìjánná kọ́mọ̀ sí wa ní ọmọ náà ọlọ́lá haúlá wàlá quwwata illa billahi al-aliyyil azim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh.